for the father, she has called is because she believed in you. She believed in what you can do. She does not believe only in the expertise of the doctors. She believed that God is the one who can deliver her. And glory be to God. This early morning she called me. I said, Tell me the good news. She said, Mommy, I have put to bed. So I've been expecting the call. She now said, Devil tried I told her devil has already failed. She now said the inducement didn't work and the doctor had to schedule her for CS in order to save her life and to save the life of the baby. They give her, they gave her epidural. In the course of the C-section, she said, I was seeing grief. She said all she was just seeing is grief grave grave devil prepared it but devil himself has fallen to it she said i was just in grave i was in grave i was in grave but she said i remember the prayer of abiam Tito on this mountain and i began to scream i began to pray ọlọ́run má dojú àdúrà tì mí ọlọ́run má dojú àdúrà abiam otito tì mí ọlọ́run má dojú àdúrà omi tì mí she began to pray olúwa má dojú àdúrà àárọ̀ tì mí olúwa má dojú àdúrà ọ̀sán tì mí olúwa má dojú àárọ̀ àdúrà alẹ́ tì mí olúwa má dojú àdúrà twenty one days vigil má jẹ́ káyé sọ pé gbogbo àdúrà tó gbà náà àbọ̀ rẹ̀ rèé ṣùgbọ́n ògo ni fún ọlọ́run God turned around the grave devil was showing her the grave that she is going to enter that she is going to go and never return alive But glory be to God, she did not only return alive, she returned with her life and she returned with the baby girl. ó gbé ènìyàn kí ògo ògo ògo ògo fún ọlọ́run a ọlọ́run bàbá lọ́la o àtúnṣe bá omi tá a máa ń gbé wọlé ẹ̀yà aláboyún ẹ má má fi ṣeré ìkórìtà tó máa dáhùn fún ẹ ò mọ́ ọlọ́run wọlé a ṣe bà kó lè gbàdúrà kankan ṣùgbọ́n rántí èyí tó ti gbà sẹ́yìn ó wá ń pe ọlọ́run níjà pé ọlọ́run rántí èyí tí mo ti gbà sẹ́yìn mo ṣe bà torí pé ó ń gbọ́ ọlọ́mọ mi wọ́n ti mọ̀ mí má dúró orí òkè yìí ayé ìbá pẹ́ gan mi bí nǹkan bí bá ṣẹlẹ̀ ọlọ́run bá lọ́la o àá ṣe bà ọlọ́run. àṣebà rẹ̀ àṣebà torí pé ó ń gbọ́ àdúrà ẹ̀yin lẹ ṣe ẹ̀yin lẹ ṣe ò bàbá agbára ènìyàn kò má tó nǹkan kan ẹ̀yin lẹ ṣe ò bàbá ẹ̀yin ni ẹ̀yin lẹ ṣe ẹ̀yin lẹ ṣe ò bàbá agbára kò máa tó nǹkan kan ẹ̀yin lẹ ṣe o bàbá ọlọ́run gba ọpẹ́ wa lórí ìdílé yìí ọpẹ́ ló já sí olúwa fún olórin kan mo sọ fún olórin yẹn ní kó kọ fún ọjọ́ méje olúwa fún màmá ẹ̀ lórin yẹn fún ọjọ́ méje ọlọ́run gba ọpẹ́ wa ẹ̀mí mímọ́ gba ẹ̀yìn wa torí pé ẹ gba ògo tán ẹ ò jẹ́ ó kù síbì kan ẹ dójútọ sátánì àtàwọn ọmọ ogun ẹ̀ ẹ tójú ti sátánì àti iṣẹ́ ọwọ́ ẹ̀ ẹ jẹ́ kó mọ̀ wípé aláṣẹ tán nìyí ẹ jẹ́ kó mọ̀ wípé aláṣẹ gbé nìyí ẹ jẹ́ kó mọ̀ wípé aláṣẹ parí nìyí lórí ìránṣẹ́bìnrin ìyá àti ọmọ ìyá sọ wípé ẹ ṣé o ọlọ́run ẹ gba ọpẹ́ wa fún gbogbo àwọn tó kù torí pa mọ̀ wípé ọlọ́run tó ṣe tèmi yóò tún ṣe tàwọn tó kù ẹ̀mí mímọ́ gba ẹ̀yìn wa títí ayé la máa yìn ọ́ títí ayé làwọn máa gbé yín ga jésù olúwa wa ẹ jẹ́ sáré gbàdúrà méjì yìí ká tó lọ múra sílẹ̀ fún ìṣọ́ òru ẹ jọ̀ọ́ ní ọ̀sẹ̀ yìí ó ṣeé ṣe kó jẹ́ wípé alẹ́ ni mo máa máa ṣe abiyamọ òtítọ́ nítorí ìsọjí tó ń lọ lọ́wọ́ nílùú nàìjíríà nítorí ìsọjí tí àwọn bàbá wa ń ṣe lọ́wọ́ ó ṣeé ṣe kó jẹ́ wípé abiyamọ òtítọ́ might be shifted to evening to night section like this and i wouldn't want you to miss it please set your alarm for those who are maybe in the middle of the night in other country i don't want you to miss it especially this seven days prophetic praise Ti ọlọ́run fi wá olúwa ní kí ló bí kí ló bí ẹ ọpẹ́ yẹn olúwa ní ká gbé ẹbọ pé ọjọ́ méje dìde sóhun màmá kan jẹ́rìí nínú ọpẹ́ tó lọ can i see that ẹ jọ kí n tó gbàgbé gbogbo àwa tá a jẹ́rìí ní day twenty one ó ṣe pàtàkì o day twenty one ìṣòro tá a parí àtẹ̀yìn tẹ́ jẹ́rìí ní day fourteen ẹ jọ̀ọ́ ẹ sẹ́ǹdì orúkọ yín àti fóònù nọ́mbà yín dẹ́ ohun tẹ́ jẹ́rìí lé lórí bàbá ní kí n sẹ́ǹdì ẹ̀ sáwọn kan tó kúrò lórí òkè nílùú nàìjíríà wọ́n ló olúwa lòun fẹ́ replicate ọ̀pọ̀ ẹ̀rí yẹn lórí òkè yìí ẹ̀yin tẹ́ jẹ́rìí pọ́nmọ́ yín sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́rìí pé ọfà tí wọ́n ta yín kò wọlé ẹ̀yin tẹ́ ẹ jẹ́rìí ọlọ́run dá yín lóhùn ó fún yín lọ́mọ ó fún yín lóyún ní ẹ̀yin tẹ́ ẹ jẹ́rìí ìwòsàn ẹ̀yin tẹ́ ẹ jẹ́rìí àwọn ẹ̀rí yẹn ẹjọ́ send to eight three two lálẹ́ yìí ẹjọ́ ẹ send ẹ̀ lálẹ́ yìí send to eight three two three zero two one eight two one àwọn gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́rìí lóru day fourteen ìṣòro tá a parí àtẹ̀yin tẹ́ ẹ jẹ́rìí ní day fifth day twenty-one write your name your phone number and a little bit of a summary of your testimony ẹ̀yin gírámọ́ tẹ̀ bá lè táìpù ẹ̀ ẹ pè mí ẹ pè mí ẹ̀yin gírámọ́ tẹ̀ bá lè tẹ àtẹ̀jíṣẹ́ yẹn you may call i will take it down bàbá ní kí n fi ránṣẹ́ sáwọn kan tó kúrò lórí òkè nílùú nàìjíríà wọn lólúwa lòun fẹ́ duplicate ọ̀pọ̀ ẹ̀rí yẹn olúwa lòun fẹ́ duplicate ọ̀pọ̀ ẹ̀rí yẹn nínú ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orí òkè yìí mọ́mì kí ló bí ọpẹ́ yìí fún ọjọ́ méje olúwa ní ọmọ mi tún kó àwọn abiyamọjọ́ ó ní ẹ̀yìn mi fún ọjọ́ méje ó lóun fẹ́ sọ wá di abiyamọ lọ́pẹ́ ó túmọ̀ sí wípé ìṣẹ̀lẹ̀ ọpẹ́ nìkan ló máa rí láyìíká wa kò ní sí ìṣẹ̀lẹ̀ ìkáàánú kò ní sí ìṣẹ̀lẹ̀ ọ̀fọ̀ mo súre lálẹ́ yìí gbogbo abiyamọ tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ sí ní kópa nínú ẹ̀ láti àṣálẹ̀ gbogbo ohun tẹ́ ẹ ti fẹ́ ṣọpẹ́ lé lórí tí sàtánì dá dúró tàbí tó gbégi lé tàbí tó gbẹ́ńbágò lé nínú ìyìn ọjọ́ méje yìí lórúkọ jésù ẹ lọ bẹ̀rẹ̀ sí ní jẹ́rìí ẹ lọ bẹ̀rẹ̀ sí ní mú ọpẹ́ yẹn ẹ lọ bẹ̀rẹ̀ sí ní mú ọpẹ́ yẹn ó fẹ́ sọ wá di abiyamọ tó lẹ́nu ọ̀rọ̀ kì í ṣe gbogbo abiyamọ tó ló lẹ́nu ọ̀rọ̀ mọ́ mi kì í ṣe gbogbo abiyamọ lẹ́nu ẹ̀ gbọ́rọ̀ ṣùgbọ́n ó sọ wípé nípasẹ̀ ìyìn yìí òun fẹ́ transform wa òun fẹ́ sọ wá di abiyamọ tẹ́nu ẹ̀ gbọ́rọ̀ mo wà nínú àdúrà mo wà nínú àdúrà sà olóhùn fẹ́ sọ wá di abiyamọ tí ẹnu ẹ̀ gbọ́rọ̀ onínú olóhùn fẹ́ sọ wá di abiyamọ abiyamọ tí ẹnu ẹ̀ gbọ́rọ̀ olúwa lóhùn fẹ́ sọ wá di abiyamọ tí ò pé méjì olúwa lóun fẹ́ sọ wá di abiyamọ tó ń fọlá ìtọrọ mo súre lálẹ́ yìí ọjọ́ kankan ló fún wa ọjọ́ kankan àkórí ti alẹ́ yìí ìyìn abiyamọ lọ́pẹ́ ọjọ́ kankan ọjọ́ méje yẹn ò gbọ́dọ̀ mísì ẹ̀ ló fún wa ní àkórí kankan tó fẹ́ fi ṣe ẹ̀bùn fún wa tí àṣálẹ́ òní ó pè fún mi ní ìyìn abiyamọ lọ́pẹ́ ẹ wá pe jésù mọ́ mi ọlọ́run gbogbo ohun tó ti gba omi jẹ́ lójú mi rí bí abiyamọ gbogbo ohun tó ti gba ẹkún lójú mi rí wà ní olúwa torí má jẹ̀mú ìyẹn alẹ́ yìí jẹ́ kó di ọpẹ́ lọ́wọ́ mi ẹgbẹ́ ẹ̀rí màmá yẹn màmá yẹn ni wọ́n pa ẹ̀gùn àwọn ẹnìkan wò wọ́n ṣùṣù nímọ̀ ó fi ọmọ bú wọn ó ní i thought there is one among them that is talking ṣùgbọ́n mọ́mì màmá yẹn láwọn délé àwọn sunkún ọkàn wọn rẹ̀ wọ́n lẹ́kún gbogbo wa la gbọ́ lórí òkè yìí ṣùgbọ́n lónìí mọ́mí ó ti di ọ̀rọ̀ ẹ̀rí ẹ pé jésù níbẹ̀ yẹn olúwa torí pé mo fún irúgbìn ọjọ́ àkọ́kọ́ yìí jẹ́ kí ìṣẹ̀lẹ̀ ẹ̀rí ìṣẹ̀lẹ̀ ẹ̀rí ìṣẹ̀lẹ̀ ẹ̀rí má bèrè fẹ́ yọkọ o ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀ ẹ̀rí multiple testimony olúwàjọ́ máa ti ayé mi sùn jáde jẹ́ ó máa ti inú ilé mi sùn jáde lórí àwọn ọmọ tí mo ń gbàdúrà lé lórí lójoojúmọ́ jẹ́ kó máa ti ayé wọn sùn jáde ẹ pé jẹ́ olúwa jẹ́ kí ìṣẹ̀lẹ̀ rí ìṣẹ̀lẹ̀ rí ìṣẹ̀lẹ̀ rí olúwàjọ́ máa tu ẹjọ́ wọn sọ jáde lórí àwọn ọmọ mi máa dárúkọ àwọn ọmọ ẹni kọ̀ọ̀kan lórí oyún tí mo fẹ́ ní lórí ọmọ tí mo fẹ́ bí ọkọ tí mo fẹ́ ní ìdílé aláyọ̀ tí mo ń tọrọ kí mi ó tòrò iṣẹ́ tí mo ń béèrè àlàáfíà tí mo ń wá ìwé ìgbélò supernational connection máa sọ fún ọlọ́run mo ti gbé ẹbọ pé ọjọ́ àkọ́kọ́ àbíamọ ọlọ́pẹ́ olúwa pẹ́kọ́ yé pèmí lábíamọ ọlọ́pẹ́ mi ò gbọ́dọ̀ mọ ẹkún lórí àwọn ọmọ mi ohun tí àbíamọ abiyamọ ń pè ní ẹkún ohun tí abiyamọ ń wá mi wàràwàrà lójúlé lórí má jọ lórí àwọn ọmọ mi ọkùnrin yìí jẹ́ kí ẹbọ ọpẹ́ mi lónìí olúwa jọ sọ̀rọ̀ lórí wọn are you praying you don't just watch me I am praying my own you better pray your own olúwa ìṣẹ̀lẹ̀ ọpẹ́ lórí ọmọ mi obìnrin ìṣẹ̀lẹ̀ ọpẹ́ lórí àwọn ọmọ mi ọkùnrin olúwa jọ máa títí ọjọ́ ayé wọn títí ọjọ́ ayé wọn títí ọjọ́ ayé wọn mi ò gbọ́dọ̀ mọ ẹkún omijé ò jáde omijé ò jáde ẹ̀yin tẹ́ ń sunkún lórí ọmọ wàá sọ fún ọlọ́run olúwa fi ẹbọ pẹ́ eléyìí fi dá ẹkún tí mò ń sun fi dá omi ẹkún lójú mi ẹbọ pẹ́ eléyìí ẹbọ pẹ́ bí a pray a prayer of faith jẹ́ kí ìgbàgbọ́ rẹ kó rọ̀ mọ́ àdúrà jẹ́ kí ìgbàgbọ́ rẹ rọ̀ mọ́ jẹ́ kí ìgbàgbọ́ rẹ rọ̀ mọ́ ọlọ́run má jẹ̀mú o ó yá dá omi ẹkún ọmọ dúró omi ẹkún ìbímọ omi ẹkún ìlọ́kọ omi ẹkún ìlọ́dẹ lórí omi ẹkún ìnífọkànbalẹ̀ omi ẹkún ìníwèé ìgbélu omi ẹkún ìlọ́láfíà omi ẹkún ìlọ́lóore olúwa dá dúró mo ti gbé ẹbọ ìyá bíamọ mi ò gbọdọ̀ mọ ẹkún lórí àwọn èso mi láyé lórí ọkọ mi lórí ara mi lórí iṣẹ́ ìránṣẹ́ lórí ìpè ìwọlẹ̀ nìkan ọlọ́run má jẹ̀mú o ìṣẹ̀lẹ̀ ọpẹ́ ìṣẹ̀lẹ̀ ọpẹ́ ìṣẹ̀lẹ̀ ọpẹ́ yóò máa sun jáde ìṣẹ̀lẹ̀ ọpẹ́ yóò máa sun jáde títí màá fi jáde láyé má jẹ́ lójú ẹkùn má jẹ́ lójú ẹkùn má jẹ́ lójú ẹkùn lórí ọkọ lórí ara mi lórí àwọn ọmọ mi sọ ìṣẹ̀lẹ̀ ọkàn olúwa sọ di èèwọ̀ nínú ayé mi gbọ́dọ̀ jésù olúwa wa ohun tó fẹ́ nu rẹ wí lálẹ́ yìí lórúkọ jésù ó di ìrírí ẹ̀rí mọ́mì torí pé ẹjọ́ torí pé fúrúgbìn èèyàn yìí mo ní gbogbo ohun tẹ́ ń sunkún ìkọ̀kọ̀lé lórí ó di ìṣẹ̀lẹ̀ ẹ̀rí fún yín ó di ìṣẹ̀lẹ̀ ọpẹ́ fún yín gbogbo ojú ayé yín ìṣẹ̀lẹ̀ ọpẹ́ kó máa sun jáde orísun ọpẹ́ kò ní dá nínú yín orísun omi ọpẹ́ mọ́mì tó rí àmì méje ṣe yìí orísun ọpẹ́ mo ní kò ní dá nínú yín lórí àwọn ọmọ yín orísun ọpẹ́ mo ní kò ní í dá lórí ọmọ tó wà lọ́wọ́ yẹn mọ̀mí violet i'll call you lórí ọmọ tó wà lọ́wọ́ yín yẹn mo ní orísun ọpẹ́ kò ní í dá lọ́wọ́ yín orísun ọpẹ́ kò ní í dá lọ́wọ́. yín ní omi yẹn mu ẹ máa fi wẹ̀ wọ́n máa fi wọ́n ilé tí ò tòrò yẹn máa fi wọ́n iṣẹ́ tí ò lọ déédéé yẹn àgọ́ tó ń ṣàìsàn yẹn máa fi wẹ̀ ẹ́ orúkọ Jésù. ọwọ́ ọ̀tún Ọlọ́run mi ṣàgbára ọwọ́ ọ̀tún Ọlọ́run mi ṣàgbára fún wa ọwọ́ ọ̀tún ọlọ́run mi ṣàgbára o ọwọ́ ọ̀tún rẹ ló ń gbà nílà orúkọ jésù ọwọ́ ọlọ́run ọwọ́ ọ̀tún ọlọ́run tó kún fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu lọ́wọ́lọ́wọ́ gbogbo omi tá a nà sókè yìí ó yá kó darapọ̀ ọlọ́run à ń fẹ́ ìyè à ń fẹ́ ìṣẹ́gun à ń fẹ́ ìtúsílẹ̀ à ń fẹ́ ìwòsàn à ń fi ọmọ à ń fi ọkọ à ń fi aya à ń fẹ́ ilé tó tòrò à ń fẹ́ iṣẹ́ tó ń lọ déédéé olúwa nínú omi yìí ó yá pàṣẹ ọwọ́ ọ̀tún ọlọ́run ó yá kó wọnú ẹ̀ ó yá kó mọ́. nípasẹ̀ omi májẹ̀mú yìí ẹ lọ mú ẹ̀rí wá ẹ lọ mú ọpẹ́ wá lórúkọ jésù kò ní fèlè yín orí bá ẹ gbàgbọ́ mo ní kò ní dà yín fún gbogbo ọkàn tó gbàgbọ́ nínú omi májẹ̀mú yìí ó yá kó lọ dáhùn fún mo ní kó lọ ṣiṣẹ́ fún ó fún ọ lọ́mọ ó fún ọ ládé lórí ó fún ọ ní ìṣẹ́gun àti ọ̀rùngún ó ti rí bẹ́ẹ̀ o jésù olúwa wá lórúkọ jésù ó máa dára fún wa ẹ jẹ́ a máa múra sílẹ̀ ní àṣálẹ́ yìí hundred days eh, ìṣòro wa ó ń tẹ̀síwájú ní alẹ́ yìí hundred days ìṣòro wa ó ń tẹ̀síwájú in the next one hour we shall be back for the vigil our father will join us and also don't let us forget this coming saturday is abiamo otito in minnesota this coming saturday this coming saturday this coming saturday mommy, daddy, flyer yẹn ti wà lórí page àti share flyer minnesota yẹn ti wà lórí page wa àwa tá a share àjù fourteen lọ only fourteen people have shared it so far only fourteen people have shared it so far Mommy, let's go and share it to evangelize to people, to reach out to them, to invite them, to allow them to also be part of the grace of God that is going to work in our midst this coming Saturday. Mo máa wà níbẹ̀ live pẹ̀lú àwọn ogun ọ̀run pẹ̀lú ọlọ́run àpọ́sù Ayọ̀délé Babalọ́lá pẹ̀lú àwọn áńgẹ́lì tó ń bá ìpè yìí ṣiṣẹ́ àjọ máa wà nílùú Minnesota ní ọjọ́ Saturday yìí ni ó máa bẹ̀rẹ̀ ní aago mẹ́wàá àbọ̀ ten thirty a.m. by the special grace of God ten thirty a.m. address yẹn is double Doubletree by Hilton Doubletree by Hilton two two zero one Bonds Avenue St Paul Minnesota Bonds Avenue St Paul Minnesota five five one one nine a máa bẹ̀rẹ̀ ní aago mẹ́wàá àbọ̀ àdàmọ́ pa ní aago méjìlá àbọ̀ ẹ má gbàgbé àga yẹn ẹ gbé àga yẹn dání fún àwọn ọmọ yín fún àǹfààní àwọn tó wà nínú iṣẹ́ àga yẹn nígbà tá a bẹ̀rẹ̀ ẹ má change àga yẹn o bring that seven point iṣẹ́ kan ti lọ lórí àga yẹn already iṣẹ́ bíi méjì ti lọ lórí ẹ̀ lórúkọ Jésù dẹ̀ máa dára fún wa ten thirty let's come around ẹ̀yin ẹ̀yin birthday celebrant for the month start sending in your information we are going to celebrate you this last day lórúkọ jésù rẹ̀ máa dára fún wa ẹjọ́ gbẹ̀yìn tẹ́ lẹ́rìí yẹn ẹjọ́ ẹ máa send ẹ̀ wọlé and it shall be well with you a máa bẹ̀rẹ̀ ṣóòru ní aago mẹ́wàá Houston time ajé aago mọ́kànlá New York eh, please don't miss it aago mọ́kànlá New York time aago mọ́kànlá New York time aago mẹ́wàá Houston time lórúkọ jésù rẹ̀ máa dára fún wa bákan náà ẹ má jẹ́ àgbàgbé November fifth to sixth abiamo òtítọ́ convention wa is coming up in the month of november ẹjọ ẹ date déètì yẹn sọ́kàn that is a once in a year convention tá a ṣe once in a year the first weekend in the month of november first weekend in the month of november first weekend ìpàdé yẹn dẹ̀ máa ń ní àmì ó máa ń ní àmì nínú ó máa ń ní àmì nínú ìwọ tó ń wojú ọlọ́run fọ́mọ wà nínú ìpàdé yẹn má join lórí aago travel down and be part of it and get your child ọlọ́run fún wa lédìdí ó máa ń fún wa lọ́mọ ó máa ń fi ọmọ ṣe èdìdí ó jẹ́ ká mọ̀ wípé ìpàgọ́ abiyamọ ni ó jẹ́ ká mọ̀ wípé ìpàgọ́ abiyamọ ni ó máa ń fún wa ní ọmọ láti fi ṣèdìdí ẹ̀ mo gbàdúrà tí ọdún yìí inú ilé rẹ̀ ni ó wọ̀ ọmọ tọ́run máa pín nínú convention ọdún yìí màmá tó gbàgbọ́ yìí màmá tó múra sílẹ̀ yìí inú ilé yín ló máa wọ̀ àṣẹ ọ̀run gùn bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ o for the benefit of those who be joining us from other states we always make a provision for hotel that can be very at a discounted rate so we have been able to talk to La Quinta and they have given us their rates start making your booking when you call them give them this code group code wa is ìwọlẹ̀rí kan if you don't give them that code they will give you their normal rate and it will be expensive but when you call them tell them you want to make your booking under this group reservation and you give them the name ìwọlẹ̀rí kan the number to call is two eight one six six eight one zero six eight two eight one six six eight one zero six eight two eight one six six eight one zero six eight call that number their cut-off date is october twenty-two if you don't make your booking before october twenty-two they might likely increase it and they will not give you this rate the rate we, we are able to secure is at eighty dollar seventy-three cents per night as against their normal high rate lórúkọ jésù rẹ̀ máa dára fún wa ọkàn wa máa balẹ̀ ẹ máa múra sílẹ̀ crossover ní ọjọ́ thursday crossover ní ọjọ́ thursday bákan náà gbogbo àwa bí a mọ tí a bá wà nílùú houston i am officially inviting you god bless you mummy Finshayo to our good women yearly anniversary i want you to be my guest on that day if you are in houston if you are in houston and its environs i want you to be my guest for that Good Women Anniversary, and it's holding this October the 6th to October 10. October 6th to October 10. October 6th is going to be a revival. October 8th is going to be a pray, women praise night. The night is going to be a series of seminar. We have been able to invite a lot of people to come and have seminar with us in terms of health, mental care. Then I'm going to take the spiritual aspect of it. So I want you to also come around and let's enjoy the grace of God that is upon these invitees, these um, those people that we have invited. So I want you to also come around, come and praise God with us on Friday, and come and grace the occasion with us on Sunday. Sunday will be our grand finale of the anniversary, and uh, it's going to be a Thanksgiving on the Sunday, October 10th. And on our, our code Our color for that day on the Sunday is yellow. And if you don't have yellow, it's not compulsory. Use anything you have. What I need is your presence. Let them also know that Mama Kinyale no allow you. So I'm giving you my invitation. I'm sending you my invitation. If you are in Houston, I will send my invitation to you. Make sure you honor it, and God will honor you. As you are honoring it, my God The Lord who called me will also honor you in the name of Jesus. But for the convention, don't miss it. It's our own. Abiyamo Tito convention. Devil tried all he could last year, but thank God we were able to make it. And God gave us testimony. So as you are coming for this year convention Abiyamo Tito in November, come with your expectation. Come with a great heart. And the Lord will deposit your testimony as you have come with a prepared heart in the name of Jesus mo súre sínú ayé gbogbo àwọn àkọ́bí ẹ jọ̀ọ́ mọ́mí tèmi tọ́pẹ́ always remind me God chastise me send my daughter I ask you to be praying for firstborn you don't do that ẹ jọ̀ọ́ mọ́mí tèmi tọ́pẹ́ that Lord will honour you always remind me every day every day we must intercede for our firstborn before we leave. Is the is one of the mandates of God that God gave to us on Abia Motito, we must always be praying for our firstborn. The Lord will honor us. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run. Olúwa gbogbo àwọn àkọ́bí lórí òkè yìí. Jẹ́ kí ògo àdúrà yọ lára wọn. Ẹ ju ẹgbàá o. Ẹni bá ti rí ogun àkọ́bí á mọ ohun tí mò ń sọ. Àwọn abiyamọ tó bá jẹ́ àkọ́bí gan, wọ́n á mọ ohun tójú wọn rí. Wọ́n á mọ ìrìn àjò wọn bó ṣe rí. Sọ ẹ jẹ́ sọ fún Ọlọ́run pé Olúwa jọ ogun abiyamọ lórí òkè yìí jẹ́ kí àdúrà ó gbè wọ́n jẹ́ kí májẹ̀mú ó sọ̀rọ̀ lórí wọn jẹ́ kí àánú rẹ̀ ó sọ̀rọ̀ lórí wọn jẹ́ kí orí ọ̀fẹ́ rẹ̀ ó sọ̀rọ̀ lórí wọn ogun tọkọ̀bí máa ń jà níbi gbogbo lórí gbogbo àkọ́bí tó ń sopọ̀ mọ́ iṣẹ́ ìránṣẹ́ ìwọlẹ̀ rí kan ọlọ́run wọn ò gbọ́dọ̀ já ogun yìí ògo ò gbọ́dọ̀ bọ́ mọ́ àwọn àkọ́bí tiwa lọ́wọ́ ẹgbọ́n ògo máa ń bọ́ mọ́ àwọn àkọ́bí lọ́wọ́ ṣùgbọ́n ẹjẹ́ á sọ fún àwọn fún ọlọ́run ọlọ́run gbogbo àwọn àkọ́bí tiwa lórí òkè yóò gbọ́ ò gbọ́dọ̀ sọnù àwọn àkọ́bí wa gbọ́dọ̀ rí ògo lò wọ́n gbọ́dọ̀ fi ọkọ lásìkò wọ́n gbọ́dọ̀ fi aya lásìkò wọ́n gbọ́dọ̀ bímọ lásìkò ògo wọn ò gbọ́dọ̀ drag ògo wọn gbọ́dọ̀ yá wọn ò gbọ́dọ̀ jagun ògo ìrìn àjò wọn gbọ́dọ̀ yàtọ̀ àmì àdúrà gbọ́dọ̀ jọ láyé wọn ẹwà àdúrà gbọ́dọ̀ jáde láyé wọn thank you faithful God. In Jesus' mighty name we pray. As you have decreed, so shall it be. Tí wọ́n sọ for Ọlọ́run, Olúwa gbogbo ìjọba balógun pàṣẹ. Evangelist Emitọ́gbọ́n, that's another prayer that you need to be reminding me every day. Olúwa ní ká máa gbà á tí ti gbàdúrà tán. Gbogbo ènìyàn pé Jésù, gbogbo ìjọba balógun pàṣẹ tó ládùúgbà ò ní gbè wá lórí òkè gbogbo ìjọba balógun pàṣíà ṣó mọ̀ pé dáníẹ́lì náà gbàdúrà ìjọba yẹn ló dí àdúrà ẹ̀ lọ́wọ́ ẹ sọ fún ọlọ́run ẹ̀yin ìjọba balógun pàṣíà tẹ máa ń dọ́dí àdúrà tẹ ní kọ́ wa bí a máa lọ bí àdúrà ṣùgbọ́n ẹ máa dènà dè wá ẹ máa dènà àdúrà yẹn wàá máa pariwo ó yá ọlọ́run rọ̀jò iná lé wọn lórí àdúrà wa ò gbọ́dọ̀ ní dènà ẹ pé jésù ẹ sọ ní àdúrà bẹ́ẹ̀ wa bí a máa wa gbọ́dọ̀ nítumọ̀ èsì jáde ó gbọ́dọ̀ dé ọ̀dọ̀ ọlọ́run kó mú ẹ̀rí jáde gbọ́dọ̀ jésù olúwa wa bá a ti wí àṣẹ ọ̀run gùn ó ti rí bẹ́ẹ̀ o kristi jésù olúwa all the birthday celebrants start sending in your information your good picture your date and your name please start sending it in tó bá ti di ọjọ́ wednesday mi ò ní gbà mọ́ o ẹni bá sẹ́ni thursday so unfortunate the media people will not be available Please, the cut-off date is Wednesday. The cut-off date to send us if you want to be if you are September celebrant you want to celebrate your child your daughter your husband your wife your mom your anybody you want to celebrate please let us have it let us have it let us have it unfailingly ẹjọ ẹjọ because the person now dealing with us is a little bit engaged now so he can only work on it by Wednesday sọ lórúkọ jésù máa and i don't love uh, inú mi ò máa ń dùn tí bá rí àwọn èèyàn that is part that supposed to be part of it and they are being missed out i'm not always happy the lord will bless us in the name of jesus uh, evangelist eh, Tèmítọ́pẹ́ láti bí on the fifteen ẹ ti máa rán mi létí lórúkọ jésù máa dára fún yín bá a ti ń lọ ẹlọ́run kó máa bá wa lọ iṣẹ́ olùṣì wà lálẹ́ yìí o in the next forty five minutes we are going to get connected back in the next forty five minutes for our ongoing. Virgin, ah mama ni ah àdúrà nǹkan tó wò nǹkan tó ń gbé ẹ níjà nìyẹn nǹkan tí ìyẹn kógun ti borí ẹ nìyẹn wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ bá a ṣe ń gbà yìí mọ́mì ló ń ju òkú àdúrà ló ń ju ọta ìbọn aleluya torí ẹ̀ kò lè sú mi aleluya àdúrà ní ọ̀pá kìrìsìtẹ́nì láti bá ọlọ́run orí ọ̀fẹ́ jésù kristi olúwa ìfẹ́ mímọ́ ti ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ àwọn abiyamọ tó darapọ̀ mọ́ flooring ìjọ ọlọ́run pàápàá àwa màmá mẹ́ta yẹn àwa méjì ni mo rí mo dúpẹ́ lọ́wọ́ àwa màmá méjì yẹn èmi àti ẹnìkan la ṣe ṣe lórúkọ jésù olùgbàlà ohun tí wọ́n ń pè ní ẹwà very soon you will see the church ìtẹ́ ìdílé ní yẹn o they are still working on the one we try to do the flooring mo súre lórúkọ jésù ẹwà ọlọ́run gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ẹ dá sí ẹjọ́ ẹ ṣàmì ohun tọ́lọ́run ò bá rán mi mi ò ní ṣe mo súre sínú ayé yín tọ́rọ̀ ló ni nọ́yìn ló dání kọ́bọ̀ ló dání mo sọ tẹ́lẹ̀ sínú ayé yín ẹwà ọlọ́run kò ní dágbére fún àwọn ọmọ yín nígbà tí ẹwà àwọn ọmọ yẹn bá wá dé lórúkọ jésù ó máa ṣojú ẹ̀yìn abiyamọ àṣẹ ọ̀nùgún ẹgbọ́n mi mọ́ mi kò sóhun tó ṣe nínú iléeṣẹ́ olúwa tó gbé o tí n bá wọnú afẹ́fẹ́ olúwa ní gbogbo àwọn tó lọ́wọ́ sí ipad yẹn ó ti sọ ìdí tí mo máa lò láàrin wọn ó sọ iṣẹ́ tí mo máa ṣe we are going to launch our ipad to the glory of God it has arrived we are going to launch it iná wa bí amọ̀ òtítọ́ mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kíṣẹ́ yóò sú wa tẹ́ ń darapọ̀ tẹ́ fi ń rọ̀ wá lọ́rùn ayé máa rọ̀ yín lọ́rùn o we are going to launch it in the air inú afẹ́fẹ́ láti máa máa lò lórúkọ jọ̀mọ́ mi sí afẹ́fẹ́ oṣù yìí o i'm going to communicate the date don't miss it don't miss it ní ọjọ́ sátidé gbogbo abiyamọ tó bá mọ̀ ẹni tó mọ̀ tó ń wojú ọlọ́run fọ́mọ olúwa tó rán mi sí wọn ẹni tó mọ̀ pé ó ń wo ó mọ̀ pé ó ń wojú ọlọ́run fọ́mọ tí ò bá dẹ̀ sọ pé tí ò bá sọ wípé ó rò òun lójú ó lè fly down pàdé wa ní Minnesota tí ò bá ru ẹni yẹn lójú o tí ò bá ru ẹni yẹn lójú tí ò bá mu tí ò bá ru lójú ẹni yẹn lè pàdé wa nílùú Minnesota ọlọ́run àpọ́stólì ọlọ́run àbíyè ó tún bẹ láàrin wa ó dẹ̀ máa jíṣẹ́ ayọ̀ fún wa orí ọ̀fẹ́ jésù kristi olúwa wa ìfẹ́ mímọ́ ti ọlọ́run ẹ jọ̀ọ́ bí mo ṣe sọ síwájú ó ṣeé ṣe lọ́sẹ̀ yìí kó jẹ́ alẹ́ ni mo máa máa ṣe abiyamọ òtítọ́ nítorí ìsọjí tó ń lọ lọ́wọ́ nílùú nàìjíríà pẹ̀lú àwọn bàbá wa ó ṣeé ṣe kó jẹ́ mo máa shift abiyamọ òtítọ́ just this month this week ó ṣeé ṣe because ó máa overlap ó ṣeé pé bóyá mo máa shift ẹ̀ sí alẹ́ I'm saying it because of those who always join us outside United States tó lè bọ́ sóru so that they don't miss it I don't want anybody to miss it especially this prophetic praise tí Ọlọ́run tún demand lọ́wọ́ wa lórúkọ Jésù dẹ̀ mọ̀ dára fún wa oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa ìfẹ́ mímọ́ ti Ọlọ́run ìdápọ̀ ti ẹ̀mí mímọ́ kó máa bá wa gbé kó ṣojú rẹ̀ kó mọ́lẹ̀ sí wa lára láti ìsinsìnyí lọ àti láéláé àmín àmín àmín lórúkọ Jésù two thousand and twenty-one. It's our year of I am well able. 2021, it's our year of I'm well able. 2021, it's our year of I'm well able. God bless you, mommy. God bless you, daddy. Please join us in the next 40 minutes for the ongoing 100 days prayer. God bless you. Thank you. Can you hear me, ma'am? Please, can you hear me? Let me see your comments if you can hear me, if you can see me. Ẹ ṣeun o. Agbẹjọ́rò mi ẹ ṣeun. Hey. Wọ́n sì mọ̀ sí. Bá jẹ́ ènìyàn ló dúró ni wọ́n ti sá lọ. Hey. Wọ́n ti mọ̀ sí nìkú. Onídúró mi ẹ ṣé o. Onídúró mi ẹ ṣé o. Wọ́n ti mọ̀ sí tó bá jẹ́ níyàn ló dúró ni wọ́n ti sá lọ níyàn ló dúró ni wọ́n ti máa sùn kú onídúró mi ẹ ṣe o. Okay, God bless you, mommy. Ademi Lucy. Okay, God bless you, mommy. Sorry. Jésù, Olúwa wa, orúkọ Jésù. Àmín. Orúkọ Jésù. Àmín. Ọlọ́run gba ọpẹ́ wa. Àmín. God bless you, mommy. Tòkunbọ̀. Ọlọ́run gba ẹ̀yìn wa. Àmín. Èmi ni tí ń jẹ́ èmi ni gba ọpẹ́ wa. Àmín. A tó fi ṣẹ́ ogun rán gba ẹ̀yìn wa. Àmín. Ọlọ́run àwọn bàbá wa gba ẹ̀yìn wa. Àmín. Ọlọ́run tí ẹ jẹ́ kí ìpàdé yìí ṣe é ṣe fún wa. Sátánì gbógun láìmọye ọ̀nà ṣùgbọ́n ẹ̀yin Ọlọ́run jù lọ. Ẹ jẹ́ ká rí àsọtẹ́lẹ̀ sínú afẹ́fẹ́ lórí àwọn ọmọ wa lóṣooṣù tí oṣù kẹwàá. Ẹ jẹ́ kẹ́nikẹ́ni wọ́n pẹ̀lú ẹ jẹ́ jagun mólú fún wa ẹ jẹ́ ògbéni níjà kẹrù òbò níjà ẹ jẹ́ òràn ọmọ níṣẹ́ tó tún fàyà tí ẹ jẹ́ ọmọ níṣẹ́ tó tún wọlé dé gba ọpẹ́ wa ọlọ́run àwọn abiyamọ òtítọ́ mímọ́ rẹ o ọlọ́run àwọn abiyamọ òtítọ́ àṣebà rẹ o ọlọ́run àwọn abiyamọ òtítọ́ aṣọ wípé ẹ ṣe fún àánú tó ń sọ̀rọ̀ lórí wa ọlọ́run gba ọpẹ́ wa láti dé lọ́sẹ̀ nínú àṣẹ àti ohun yín ẹ̀yin ogun ọ̀run ó yẹ darapọ̀ mọ́ wa abiyamọ ọ̀run lọ́sàn yẹ tẹ́wọ́ gbà wá abiyamọ ọ̀run ẹ darapọ̀ mọ́ wa abiyamọ ọ̀run ẹ bá wa ṣiṣẹ́ abiyamọ ọ̀run ẹ bá wa pé abiyamọ ọ̀run ẹ sọ̀kalẹ̀ ẹ ṣiṣẹ́ ìdáǹdè ẹ ṣiṣẹ́ ìtúsílẹ̀ ẹ ṣiṣẹ́ ìwòsàn ẹ ṣiṣẹ́ oríire ẹ ṣiṣẹ́ àlùyọ lópin ohun gbogbo lónìí ọjọ́ àkọ́kọ́ ìpàdé afẹ́fẹ́ ogun ọ̀run jẹ́ àríyọ ẹ̀mí ọ̀run já rí ọ ẹ̀mí ọ̀run já rí ọ má jà wá lásán má jà palẹ̀ lọ́wọ́ òfò jí a lè yàn ọ́ jésù olúwa wa. àmín àmín lórúkọ jésù. jésù olúwa wa. àmín. àánú ló ń sọ̀rọ̀ àánú ló ń sọ̀rọ̀ àánú ló sọ̀rọ̀ fún àwa agbára kan ọ̀nù olúwa. àánú ló sọ̀rọ̀ ìwọ tó bá bàbá àti òfin bí ọjọ́ ni mo fẹ́ ká jọ ya ẹnu wa yẹn lórí wa àgbàrá kan àánú ló sọ̀rọ̀ tó bá jẹ́ ti mọ ẹ̀dá ni wọn mà fẹ́ kó wà láyé lónìí. àánú ló sọ̀rọ̀ fún àwa àgbàrá kan àánú ló sọ̀rọ̀ àánú ló sọ̀rọ̀ àánú ló sọ̀rọ̀ fún àwa àgbàrá kan. Anu ló sọ̀rọ̀ àánú ló sọ̀rọ̀ mú àwa agbára kan àánú olúwa o àánú ló sọ̀rọ̀ wá máa mo sọ̀rọ̀ fún àwọn agbára kọ́ agbára kọ́ agbára kọ́ agbára kọ́ agbára kọ́. Àmín. Àwọn tá a bá mọ̀ pé lóòótọ́. We that we know that truly. Kì í ṣe agbára It's not by our power. Kì í ṣe ìmọ̀ wa. It not by our knowledge. Mọ́mí tẹ bá gbé. If you carry. Tẹ bá rí orí ọ̀fẹ́. If you see the grace. Láti rí mánú of Sátánì. To see the mánú of Satan. Lórí ayé wa. Over your life. Ẹ ṣe YouTube wa Yes. Mọ́mí. Mọ́mí. Ẹ mọ̀ wípé lótìtọ́. You will see that truly. Agbára kọ́ o. It not by power. Kì í ṣe nípa ipá. It not by strength. Kì í ṣe nípa agbára. It not by power. Bí kò ṣe nípa ẹ̀mí mi. But it by the spirit of the Lord. Bí Olúwa Ọlọ́run ọmọ ogun. Say it to the Lord of hosts. Ẹ jẹ́ a fún àánú. Let's thank God for mercy. Àánú yẹn ni mo jọlá o. is that mercy that we receive. Àánú yẹn lẹ jọlá o. is that that mercy that we receive. It is that mercy that we are enjoying. It is that mercy that made us to see today. It is that mercy speaking for us. That mercy is our defender. Wọ́n fi Go to the presence of God. Lord, I appreciate you. Kò kán mọ́ mi lọ́wọ́. Mo gun mẹ́sàn-án já o. Kò ṣẹ́ mọ́ mi lọ́sẹ̀. Nínú ọ̀kàsọ̀ méjìlá tó wà lọ́dún yìí o mo ti gun mẹ́sànjá o bàbá mo dúpẹ́ ìwọ nǹkan mo gun mẹ́sànjá o bàbá mo dúpẹ́ mo gun mẹ́sànjá o kò má kọ́ mi lẹ́sẹ̀ nínú àkàsọ̀ méjì lọ́jọ́ wà lọ́dún yìí o mo gun mẹ́sànjá o bàbá mo dúpẹ́ mo gun mẹ́sànjá o. olúwa ṣé o mẹ́sẹ̀ sínú kẹsàn méjìlá tó bẹ̀ lọ́dún yìí o mogun mẹ́sàn já o bàbá mo dúpẹ́ mogun mẹ́sàn já o bàbá mo dúpẹ́ mogun mẹ́sàn já o ìrẹ̀kọ́ni lẹ́sẹ̀ sínú kẹsàn méjìlá tó bẹ̀ lọ́dún yìí mogun mẹ́sàn já o bàbá mo dúpẹ́ mogun mẹ́sàn já o bàbá mo dúpẹ́ gbogbo mẹ́sàn-án já o kò mà ṣẹ́ mọ́ mi lẹ́sẹ̀ nínú àkàsọ̀ méjìlá tó bẹ̀ lọ́dún yìí o gbogbo mẹ́sàn-án já o bàbá mo dúpẹ́ gbogbo mẹ́sàn-án já o bàbá mo dúpẹ́ gbogbo mẹ́sàn-án já o kò mà ṣẹ́ mọ́ mi lẹ́sẹ̀ nínú àkàsọ̀ méjìlá tó bẹ̀ lọ́dún yìí o gbogbo mẹ́sàn-án já o bàbá mo dúpẹ́ mo kú mẹ́sàn-án já o bàbá mo dúpẹ́ mo kú mẹ́sàn-án já o kò mà jẹ́ mọ́ mi lẹ́sẹ̀ nínú àkàsọ méjìlá tó bà lọ́dún yìí o mo kú mẹ́sàn-án já o bàbá mo dúpẹ́ mo kú mẹ́sàn-án já o bàbá mo dúpẹ́ mo kú mẹ́sàn-án já o bàbá mo dúpẹ́. dúpẹ́ gbogbo mẹ́kànjá o bàbá mo dúpẹ́ gbogbo mẹ́kànjá o bàbá mo dúpẹ́ gbogbo mẹ́kànjá o bàbá mo dúpẹ́ gbogbo mẹ́kànjá o bàbá mo dúpẹ́ gbogbo mẹ́kànjá mo dúpẹ́ bàbá mo dúpẹ́ bàbá mo dúpẹ́ bàbá mo dúpẹ́. Amen. Mọ́mí. Mọ́mí. Ẹ lọ lọ́wọ́ Ọlọ́run. Go and give thanks to God. Tọ́lọ́run mo dúpẹ́. The Lord I for the you bread. You cannot pray for him. A lè sanwó Ṣùgbọ́n bàbá yẹn fún wa lọ́fẹ̀ẹ́. But that man give us freely. Ó ń fún wa láì gbà kọ́bọ̀. He giving us without taking anything. Ó ń fún wa láì. More gan. not, it's giving us without us gratitude. Some people wake up in the morning. is that phone that they used to give thanks. mo ti you can say God I thank you. that I go to journey and come back. abẹ́mọ̀ don't you know that our dream is a journey. is not everybody that come back. give thanks to God mọ́mẹ́. What is ọ̀pá ìjọ bó jẹ́ nìyàn ló dúró ni wá ti mà sí regún onídúró mi ẹ̀ ṣe oní. onídúró ayé mi. onídúró mi ẹ̀ ṣeun o òní dúró mi ẹ ṣe é tó bá dènìyàn ló dúró ni wàá ti máa sọ̀rọ̀. ó jẹ́ níyàn ló dúró ni wàá ní kò mọ̀rọ̀ sọ. Òní tọ́jú mi ẹ̀ ṣe wọ́n mi ẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run yóò sèrègùn. That God does not. Bẹ́ẹ̀ni, ah, ó tí mo gbà kọjá àwọn kan gbà bẹ̀ sọdá oúnjẹ tó mára tèmi dá làwọn kan jẹ tẹ̀mí bá ohun gbogbo tó jẹ́ ara fún mi ló fi fọ́ wọn mo dúpẹ́ mo rí ànúgbà mo dúpẹ́ bàbá mi o mo dúpẹ́ pé mo rí ànúgbà o torí kì í ṣe gbogbo ènìyàn lórí ànúgbà. mọ́mí àánú tó ń wá àwọn kan. The mercy that is cast for some people. Òun ló fi ṣe ọ̀pọ̀ fẹ́yìn. Is the one that is many for you. Àwọn ọmọ tó graduate yẹn. That child that graduated. Ọ̀pọ̀ wọn ló lọ ní òpadà. Many of them went and never come back. Ọ̀pọ̀ wọn ní ò lè padà. Many could not come back. Àánú mà lórí gbà. It is mercy you receive. Àánú ni mo rí gbà. It is mercy I receive. Lílọ bíbọ̀ àwọn ọkọ wa. Our going out, our coming of our husband. Mọ́mí Ọlọ́run mà ní. It is God. Ẹ dúpẹ́ lọ́wọ́ bàbá ẹlẹ́kọ̀ọ́. Give thanks to God once again. Bó ti àwa lè sáré àdúrà. That you are able to run in prayer. Lórí àwọn ọmọ. Over your children. Mo sọ ìrírí ẹnìkan. Our mother was saying the experience of somebody. Níjọ́ Sunday. On Sunday. Mo ní ogun tí arákùnrin yẹn jà. I said the word another person fought. Ogun wípé kò rí olùrànlọ́wọ́ òbí. That he has no help of parents. At age eleven. Ní age eleven. Ní ìyá the mother Baba, and the father and the one only brother they died on same day in an accident he now became somebody that living in foster home what will come out for the level of such a person your child is not in foster home lórí àánú bá ìwọ sì nìyá àwọn ọmọ ẹ ó lè jẹ́ gàrí ló ń fún mu ìwọ ṣáà sì ni bàbá ọmọ ẹ torí kì í ṣe gbogbo ènìyàn lórí ànúgbà thank you jesus olúwa ẹ ṣeun ẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí ṣé fọ́tò àwọn ọmọ yẹn ti wà lọ́wọ́ yìí is the photo of those children with you mo lérò pé èso mẹ́tẹ̀ẹ̀ta òní ti wà lọ́wọ́ yìí i believe the fruit three fruit is with you olúwa ní kí n lo èso oríṣi mẹ́ta lord said our mother should use fruit olúwa ní kí n lo èso àgbọn lord said should use coconut ó ní kí n lo èso apple lo apple kí n dẹ̀ lo èso ọ̀gẹ̀dẹ̀ and banana èmi náà my own. Hallelujah. Hallelujah. Mọ́mí ẹ pé Jésù. Mọ́mí call Jesus. Ọlọ́run fún mi lóhun tí mo gbọ́ nínú àdúrà. God give me what I brought into this prayer. Ẹ gbà ó pray. Èdìdí tọ́lọ́run fi fún wa ní àdúrà yìí. The covenant that God gave us this prayer. Ó every beginning of the month. Ó ní ní ìbẹ̀rẹ̀ oṣù. A máa sọ tẹ́lẹ̀. We should prophesy. Sínú afẹ́fẹ́. Into the wind. Ó tún fún mi ní èdìdí. He give our mother another covenant. Níbẹ̀ ni mo ti máa bẹ̀rẹ̀ iṣẹ́ afẹ́fẹ́ oṣù. That should start the one work of this week. Ẹ̀dùn àwọn tí ò tí ì wọlé. You that have not come in. Mọ́mì jọ ń ràn wọ́n lọ́wọ́. Please mommy help them. Bí Ọlọ́run dẹ̀ ṣe ń lò ẹ́. As the Lord is using you. Láti ran irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ lọ́wọ́. To help those people. Ọ̀pọ̀lọpọ̀ Many people didn't we have done it. God postponed it. nínú oṣù kẹfà. in this text month because he does what he pleases. lọ́nà tó wù ú. the way he pleases. lákòókò tó wù ú. the time he pleases. fún àwọn tó wù ú. for those he pleases. Wọ́n ò ní agbára lé lórí. We have no power over him. Hallelujah. Hallelujah. Nítorí ìdí èyí. For this reason. Bọ́mi inú àwọn tí ò tí ì wọlé. Help those that have not come in. Àwọn tó rò wípé. Those that think that. A ṣe àdúrà yìí lóṣù. We have done this prayer this month. Àwọn tó rò wípé. Those that think that. Àdúrà yìí ti kọjá nínú oṣù yìí. This prayer has come. Mọ́mì sáré bá mi pè wọ́n wọlé. Mọ́mì invite them in. Bí a ṣe ń pè wọ́n wọlé. As they inviting them in. Tí Ọlọ́run ń lò wá. That God is using you. Láti ràn wọ́n lọ́wọ́. To help them. Ó dẹ̀ ń dìde o. He's arising. Ó ń dìde o. He's arising. Ó ń dìde o. He's arising ó ń dìde he's rising. ó ń dìde he's standing up. báyìí rí ó he's standing up. ìrànlọ́wọ́. he's standing up. fún àwa náà. for you. ẹ pe orúkọ Jésù. for Jesus. olúwa láàárọ̀ yìí. Lord this morning. ẹ bá ń bómi mi. olúwa lọ́sàn-án yìí. jẹ́ rí ohun tí mo wá dé inú àdúrà. olúwa lọ́sàn-án yìí. Lord this afternoon. olúwa lọ́sàn-án yìí. Lord this afternoon. olúwa lọ́sàn-án yìí. Lord this afternoon. olúwa lọ́sàn-án yìí. Lord this afternoon. Olúwa lọ́sàn-án. God this afternoon. Jẹ́ kí n rí ohun tí mo wá dé lọ́sàn-án. Let me let me see let me see what I came for. Olúwa jẹ́ n rí ohun tí mo wá wá. Let me see what I came for. Mú mi ṣe mo ohun tí ẹ wá wá ṣá. You know what you have come to do in this place. Èmi mọ ohun tèmi o. I know what I came for. Wákàtí méjì ni mo ti débí. I'm gonna be here two hours ago. Torí tó wà ní àdúrà yìí. Because you know the covenant of this prayer. Mo She knows what the father was calling telling her. Ìdí That's the reason, sir. Our mother cannot joke with this prayer. She cannot joke with the prayer of this thing. Because whatever one wants to take in life, if you don't want to, they finish it in the wind. They don't need to see you. The benefactor that wants to meet you, he doesn't need to see you. He's working in the wind. The work that the enemy wants to finish in your life, they don't need to see you. They just need to know that the wind passed through everywhere náà lọ ní kó it is that window they say to enter that you say I cannot enter the wind. I prophesy that to you. gbogbo ẹ̀yin you na fẹ́ to enter to see. lórúkọ Jésù ọlọ́ máa rí inú ògòdè. mo ní ọlọ́ máa rí inú ògòdè. gbogbo àwọn ọmọ tẹ́ kó ìṣẹ̀dá wọn wọ́n fẹ́fẹ́. lórúkọ Jésù kan lọ́ máa rí ògolo. Mo Every destiny of your children. That you brought into this wind rìn. every evil that walk with the wind. ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. in the foreground of this world. lórí àwọn ọmọ wọ̀nyí. over these children. kò ní nípa lórí wọn. gbogbo ẹni tó ń rìn nínú afẹ́fẹ́. when I walk in the wind. ẹni tó ń wá ẹ̀mí ẹ̀mí àti rẹ. that is looking for the life of me and you. ẹni tó ń wá ìṣubú ẹ̀mí àti rẹ. that is looking for your downfall. àdàbí tí ò bá rìn nínú afẹ́fẹ́. except he does not walk in the wind. àdàbí tí ò bá wọkọ̀ nínú afẹ́fẹ́. except he does not enter the box in the wind. àdàbí tí ò bá jẹun tó ti wọ́n nílé jáde. not eat the wind. àdàbí tí aṣọ tó wọ̀ sínú. except the clothes that he bought that don't pass through the wind. ẹni tó ní kẹ́mi àti ẹ̀fọ́ ká nìṣó. we should continue lórúkọ jésù ó ṣekú pa. olúwa ni ọmọ mi. lọ sẹ́ my daughter. ó ní wo afẹ́fẹ́ yẹn. look at the wind. gbọ́ èdìdí àkọ́kọ́ tó sọ fún mi. hear the first covenant. ó ní ó lọ́mọ mi. Say my daughter. Ǹjẹ́ o lè rí ẹnu ọ̀nà tó wọnú afẹ́fẹ́? Can you see the door that entered? the room? Mo ní bàbá mi mi ò rí ẹnu ọ̀nà. I said no there is no door. Ó sí pé odi kò ṣeé dá dúró. That means you, you become unstoppable. Wọ́n mi sáré pariwo níbi tó wà yẹn. Shout where you are. Ọlọ́run mo ti wọnú afẹ́fẹ́. Lord have entered to the window of this month. Níwọ̀n ìgbà tá a lè tilẹ̀kùn afẹ́fẹ́. Once the door of this wind cannot be shut. Níwọ̀n ìgbà tí ò sẹ́ni tó lè rí. Once there is no one can see. Ẹnu ọ̀nà tó wọnú afẹ́fẹ́. The door that entered into this wind. Olúwa sọ ayé mi ni kò ṣeé rídìí. Lord don't my life to unsearchable. Lọ́mi ó wà díẹ̀. Káyọ̀ you. Wọ́n wádìí mi. They are investigating you. Ikuata Pari Ashata. Mo fẹ́ kó gbà ó. I want us to pray. Ìwọ tó ti wọnú afẹ́fẹ́. You are not testing me. Bámi ò sínú àdúrà yìí. You are not in this prayer. Ṣé òbínú lásán yìí? Hope you are not angry this afternoon. Mo ń sọ̀rọ̀ Olúwa fún ẹ. Our mother is telling you the best of Lord. Because the covenant you gave our mother for the power of this afternoon is powerful. Come out to your backyard. If you cannot come to the field like your mother. Make sure that there you are, there's wind there. That's the comment of this prayer. That's the comment of this prayer. It's not for you to sit down at home and say you are praying. You are not in the prayer. Hallelujah. Hallelujah. Call Jesus. Say Lord. Because there is nobody that know the way. Tó wọnú afẹ́fẹ́. That enter into the wind. Kò sẹ́ni tó rìdí. Nobody see the. Ọ̀nà the entrance. Ó wọnú afẹ́fẹ́. The entrance to the wind. Wà ní Olúwa. Say Lord. Sọ ògo mi. Turn my glory. Àti àṣeyọrí mi. And my success. Olúwa sọ di kò ṣe rí di. Turn into uninvested people. Láwọn ẹwẹ́ o. They will look for it. Kí lórísun ẹ̀? They was the source. Àwọn wo la látìlẹ́yìn? Who are the supporters? Kí lóhun tó gbójúlé? What is the word I believe on? Ṣùgbọ́n wọnú afẹ́fẹ́ yìí. For when you enter to the room. Kò sọ tẹ́lẹ̀ lọ́sàn-án. And prophesy that to me. má jà mọ́. Lord of covenant. Tó jẹ́ ìwọ nìkan ló orísun agbára. if you know na know the power. ìwọ ló mọ ibi tó gbẹ́lẹ̀kùn sí. you know the where you put the door. ìwọ ló ní kọ́kọ́rọ́ tó fi ń lọ́wọ́. you have the key that you so open the wind. kò sí bàbá ńlá kú ẹni tó ní. there is nobody that has it. láàrin olúwa sọ ayé mi ni kò ṣe méjì. lord make my life to unsearchable. sọ ayé àwọn ọmọ tí mo torí wọn wọnú àgbà. make the life of my children. sọ ayé wọn ni kò ṣe rí ni. to a mystery. sọ ògo mi ni kò ṣe rí ni. turn it to a mystery. sọ ìpè ìwọlẹ̀ ní kan ni kò ṣe rí ni. turn ìwọlẹ̀ ní kan to a mystery. ó kúrò ọmọ tàbí kí n tó kọ́. every door she enters Jésù Olúwa wa wàá pe Jésù kò sẹ́ni tó lágbára láti tilẹ̀kùn afẹ́fẹ́ there is nobody have the power to look close the door to tell God Olúwa sọ ayé mi ni kò ṣe tì lójijì Lord turn my life to what cannot be short suddenly that means they execute the person. wà á ní Olúwa Lord mo ti wọnú ẹ̀dìdì afẹ́fẹ́ mi àti èmi both me àti ọkọ my husband àti aya my wife àti ọmọ my children àti ẹbí and my family àti ará and my family sọ ayé wa ni kò ṣe é tì turn our life to a short pẹ̀lú ikú òjijì with death pẹ̀lú àìsàn with sickness pẹ̀lú àkóbá with implication pẹ̀lú ẹ̀wọ̀n with change ogun yọmọ tàbí nínú ọjọ́ Father, in the mighty name of Jesus, Lord, let my life to be unshakable with death. Oh, Lord, Lord, Let my life to the short table. Be set in the name of Jesus. Lord, make the door my life to unclosable. Make the door my life to unshortable. Make the door my life to unclosable. In the name of Jesus. Nobody can close me. Lord, turn my life to unstoppable. Turn my glory to unstoppable. Turn my glory to unclosable. In the name of Jesus. As I said to you, turn it to unclosable. Turn it to unclosable. In the name of Jesus. Turn it to unclosable. Lord, make and take dominion of the world. Máàkẹ́ tú di àgẹ̀dẹ́rì á sì àgàbà. Olúwa sọ ayé mi ní kò ṣe é ti. Sọ ayé ọmọ mi ní kò ṣe é ti. Sọ iṣẹ́ mi ní kò ṣe é ti. Sọ àgọ́ mi ní kò ṣe é ti. Open your mouth and pray. Open your mouth and pray. Pray that prayer very well. Pray it very well. Pray very well. Jésù Olúwa wa. Mọ́mì bóyá kò tí ì yé wa. Ezekiel. Ezekiel. thirty thirty níbẹ̀ la kò rí àdúrà ẹ. that's where the team of this prayer. ibi tọ́lọ́run ti fún wa ní àdúrà ẹ gangan nìyẹn. that's where God gave us this prayer. tó fi ní ẹ máa jáde. that's where we should come out. lóṣooṣù. every month. sínú afẹ́fẹ́. into the wind. Ezekiel thirty seven. Ezekiel thirty seven. ẹ bá mi wọ ẹsẹ̀ ìkẹsàn. verse nine. ẹsẹ̀ ìkẹsàn yes. Ezekiel thirty seven verse nine. Then said unto him prophesy eh. unto thy wind. tó bá wá dúró báyìí ó dẹ́kun sí ẹ lọ́wọ́. if you now stand now it's left to you. ó ní prophesy. Hmm? Conversar! ó túmọ̀ sí pé kí ló dé tó fi máa rí tó máa fẹ́ ba ayé èèyàn jẹ́. why do you say that when want to destroy people's life. ẹni tó fẹ́ ba ayé èèyàn wà ní hero. the person that they want to destroy life is àwọn tó fẹ́ ba ayé èèyàn jẹ́ wọ́n wà ní Asia. those that want to destroy the life is in Asia. kí ló máa ṣe wọn bọ́ sínú afẹ́fẹ́. what would they say they will enter into the wind. wọ́n mọ àwọn náà wọ́n mọ orí kìtà afẹ́fẹ́ ń jẹ́. they know the the the elogene of of the wind. wọ́n mọ̀ wípé oníṣẹ́ ni afẹ́fẹ́. they know that the wind is a messenger. afẹ́fẹ́ ló lọ kó àparò wá. the wind went to go and bring quail. tó fi bú àwọn ọmọ Israeli. the inú afẹ́fẹ́ náà lọ́lọ́run gbà. wind God go through. ló fi jà pẹ̀lú àwọn ọmọ méjì méjì. and he fights. ó wá ń fi afẹ́fẹ́ yẹn you are joking without me. afẹ́fẹ́ ní ire nínú the winner's blessing. bẹ́ẹ̀ náà ló ní ìdàkejì. he has the evil. èyí tó o bá fẹ́ nínú ẹ̀ lóṣooṣù ni kó wá máa pè. the one you want is the one that you should call for. mo tún súre lásán yìí. I prophesy. afẹ́fẹ́ tó máa ń fẹ́ lu ni. the wind that blow once. tí wọ́n á ní ọ̀rọ̀ lápá lójijì. that they will say is late. afẹ́fẹ́ tó máa ń fẹ́ lu ni. the wind that blow to one. tó máa ń di aláàbò ara. that cause stroke. gbogbo ẹ̀yin tẹ́ wọnú afẹ́fẹ́ lóṣù. you that you are in the wind this month. bẹ́ẹ̀ dẹ̀ rí àmì méje ṣe níbi tẹ̀wọ̀n. and able to say seven amen. àti ẹ̀yin àti èmi mo ní kò ní fẹ́ amen amen amen amen amen. Amen in Jesus' name. Continue. Prophesy. Instead, prophesy, son of man. Son of man. Ọmọ ènìyàn. Okay. Ohun tó ń sọ ní pé lọ́rùn afẹ́fẹ́ níṣẹ́. He said go and send that wind a message. Lọ pe afẹ́fẹ́ níjà. Go and send that wind a message. Lọ fún afẹ́fẹ́ ní gbólóhùn. Go and have a word with that wind. Wàhálà ló wà o kí ni wàhálà tí wọn náà gbédé. what is that trouble that you brought me. bí afẹ́fẹ́ yìí bá ti wọ ni sàn lóòótọ́. if this wind has healed people truly. bí àdúrà afẹ́fẹ́ yìí bá ti fún ni lọ́mọ. if the prayer of this wind has given people children has given them work. bó bá ti sọ olórí burúkú tó rẹ. has turned a nínú ẹ̀rí oṣù yìí. in the testimony of this month. lórúkọ Jésù ilé rẹ lọ́kàn tó fẹ́ wọ. amen. wàhálà ló wà. is it trouble? tí olúwa fi sọ fún wọn wípé. that God told them that. solution rẹ lọ́wọ́ yín o. this is the solution. go and professor? ẹ lọ sọ tẹ́lẹ̀. wọ́n ní egun gbígbé yìí lè yí. he said this dry bone out can live. that was an hopeless situation. ó jẹ́ ohun tí ò ní ìjẹ́ wọn náà wà níbi lọ́sàn-án yìí. ayúyẹ ó yóò wà ní koríta kò jẹ́ mímọ́. maybe at the point of no no solution. ó tiẹ̀ fẹ́ lọ gbé òògùn jẹ. maybe you want to go and kill yourself. ohun gbogbo tó o mọ̀ ló ti ṣe. everything you know you tried. ó tilẹ̀ ti gba ìyà àmọ́ àìmọ́ yà wẹ̀. you have taken so many fasting.